وأسأل وأسأل أن سيدنا محمدا عبده ورسوله اللهم صل وسلم وبارك عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته والتابعين له بإحسان إلى يوم الدين وبعد فاتقوا الله عباد الله واعلموا أن المتقين هم الآمنون قال تعالى أعوذ بالله من الشيطان الرجيم إن إن المتقين في جنات وعيون ادخلوها آه، بسلام آمنين ثم أما بعد فاعلم عباد الله أن للاستغفار أفضل الأوقات يستكثر فيها العز وينال فيها مزيد الفضل من الله تعالى في استغفاره منه سبق أن قد ذكرنا أنه مباشرة بعد أداء فريضة من الفرائض التي أمر الله سبحانه وتعالى بها ومنها عند قتال صلاة الليل قال تعالى كانوا قليلا من الليل ما يهجعون وبالأذكار هم يستبدون وقال تعالى أيضا عن الذين يتقلدون ويبرحون من الشيطان من تزيينه للدنيا الذين يقولون ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار الصادقين والصادقين والقانتين والمنفقين والمستغفرين بالأسحار ومنها آه، بعد الإصابة من أربع والفراغ من الوقوف بها قال تعالى ثم أفيضوا من حيث أفاض الناس واستغفروا الله إن الله غفور رحيم ومنها بعد ختم المجالس هذا أيضا من آداب الإسلام الذي لا ينبغي للمسلم أن يتهاون بها حيث أمر النبي صلى الله عليه وسلم عندما يقوم الإنسان من المسجد أن يقول سبحانك اللهم وبحمدك أستغفرك وأتوب إليك أخرجه النسائي من حديث الصحابي الكريم عبد الله بن عمر بن العاص رضي الله عنه ومنها عند اقسام العمر وجهالة الكبر والمرض الشديد قد لا يوجد تفاوت فقد فقال النبي صلى الله عليه وسلم عند قرب أجلي أعوذ بالله من الشيطان الرجيم إذ جاء إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بأمر ربك واستغفر إنه كان توابا فقد جعل الله مكة مكة ودخول الناس في دين الله أفواجا علامة من قرب نهاية هجر النبي صلى الله عليه وسلم وأمره عند ذلك بالاستغفار وإذا كان هذا شانه صلى الله عليه وسلم فما بالنا نحن فينبغي لك يا المسلم ملازمة للاستغفار بكل وقت والإكثار من هذه الأوقات والأهوال المذكورة لتفوزوا بهذه الفضائل وتنالوا هذه الخيرات فقد قال النبي صلى الله عليه وسلم يكثر من الاستغفار فقد روى الإمام أحمد وأصحاب السنن من حديث ابن عمر رضي الله عنهما إننا نعد لرسول الله صلى الله عليه وسلم في المجلس الواحد مئة مرة يقول رب اغفر لي وتب علي إنك أنت التواب الرحيم وفي سنن ابن ماجه بسند جيد النبي صلى الله عليه وسلم قال توبى لمن وجد في صحيفته استغفارا كثيرا àbí orúkọ ọlọ́run bá wá gbọ́ kó lọ sí ìtàn ẹni ẹ̀kọ́ ẹni ògbé ẹni tí ọlọ́run lóru bínú ti gbólóhùn karamá ìbínú ọlọ́run náà láyọ̀ tòun ìbínú ọlọ́run náà nìdúró tòun àwa wá sọ lọ́dọ̀ rẹ̀ àti gbogbo àwọn tí wọ́n lè sọ lè di ẹni bú bíi tiẹ̀ abẹ̀rẹ̀ bá ní sọ̀rọ̀ wa pẹ̀lú orúkọ ọlọ́wọ́ wa ti ń jẹ́ Allah ọba tó ti kórúkọ yìí ní pípé nítumà òun náà ló tó jẹ́ bákan náà ní orúkọ rẹ̀ yìí náà ní ọba Arahman ọba tí kẹrẹ̀ kárí ilé tó kárí oko ọba tẹ́nìkan ò lè sakọ sí ní nǹkan bá ṣẹlẹ̀ láàrin wa àtọ̀rẹ́ rẹ̀ kan ó lè pé láyé kó kálukó lórí lọ́wọ́ ẹ̀ ọ̀bọ ilé oge tó gé gẹ àwọn oríṣiríṣi yóò bọ́ wá bọ́lẹ̀ oríṣiríṣi tán mọ̀ bọ́lẹ̀ ṣeéṣe ọ̀dẹ́lẹ́dùn náà ń bọ́ rẹ jọkọ̀ lọ́lọ́ ọmọ gbogbo ẹ̀ tó kọ ọmọ rántí ẹ̀ bí tí ò kórí ìgbà ló dé lónídòwe ṣe bá lájọ tó pọ̀ níyìn lánàá ṣùgbọ́n gbà tó bá ti fi iṣẹ́ ìjẹ́kẹ́ sẹ́lẹ̀ tí ò ṣe fara dà láàrin ara ẹni wá á mọ̀ sọ fúnra wa pé tètè ẹ

kọ́ wá pé àdánwò ní ìbùkátà rẹ̀ kó o yẹ wákàtí tó ń ti lò lẹ́nu wà sílẹ̀ mẹ́yìn kó o yẹ ìṣẹ́jú tó ń ti lò lẹ́nu wà sílẹ̀ mẹ́yìn kó wá kọjá tó títù kó lọ béèrè pé ẹ dákun wákàtí kan èló lẹ́ta ọ́fíìsì wákàtí kan yọ̀ọ̀bà yìí pé lẹ́nu wà sílẹ̀ mẹ́lẹ́ni tí wọ́n bá sọ báyìí iye wákàtí tó ti lò lẹ́nu gbàtí lẹ́nu náà ìkókó wá sanwó títì tó ní lọ́ba epo òun sàkẹ́yìn yọmọ ọlọ́run kà náà ọ́fíìsì lásán tó ń bà sínú lẹ́nu gbàtí lẹ́nu náà ìdè ní yọmọ ìpè Arahman lọ́lọ́run ọba tó ṣe wípé ọ̀sẹ̀ ó ṣe kò kókó ọmọ kẹ̀kẹ́ táyé ó kọ́ tọ́lọ́run bá lè sọ láì ní ọkọ̀ tí ń jẹ́ tó ò lè jẹ́ nìyẹn o torípé ní kó bá wà ẹ̀sẹ̀ tí wọ́n kẹ́ẹ̀kì ní pé láìlẹ́ lè ṣe bá ṣe o ṣe bọ́ọ̀rọ̀ kan òdodo ọ̀rọ̀ lọ́kọ̀ ọ̀sọ́ ló fi ọdún lásán lórí láìlẹ́ ẹ̀dú lórí ọwọ́ yín o bẹ́ẹ̀ ní òdodo ọ̀rọ̀ ló tún bọ́ sọ àìdó lórí ọwọ́ yín kí lè bá yín ṣe ìjẹ́ ìṣe yẹn rọ́ àbólórí bú ni kódà fi oṣù pé pé bá tó tó bá tún fẹ́fẹ́ ọlọ́wọ́ ọba yìí àwọn ẹni tí wọ́n mú kékeré tí wọ́n ya wèrè débi kọ́ lọ́n pa wọ́n lábẹ́ wọ́n láwọn òṣèré wọ́n sì fún wọn sọ́síta tòun ti bẹ́ẹ̀ ọlọ́run òkú sọ́mọ́ fàtẹ́gùn òun sínú ó kúkú lágbára bẹ́ẹ̀ kọ́sà dájì sáyẹn atẹ́gùn táwọn èèyàn kà sí mu tí ó sì jẹ́ pọ́ìsì tí wọ́n sì gbogbo ó sì parẹ́ ó lè dé agbára yìí ká gbọ́tò òun ti bẹ́ẹ̀ ọlọ́run ọ̀jọ́ yín ọlọ́run ọ̀jọ́ yín. ọlọ́run ọ̀jọ́ wá arahman lọ́lọ́run ọba ọba tí kẹrẹ tari ayé bákan náà arahim lọ́lọ́run ọba yìí òun nìkan tari fìyàmà ó lè kó òun nìkan náà ní ọjà nǹkan èlò bákan náà ìjọ náà lọ wọ́n mú wọn láyé ọba ní tó wọ lọ. àfọwọ́ àti iná tó sọ̀tá ẹ ọ̀sà ọlọ́wọ́ bàbá ìjọ náà ọlọ́run ní kẹsì ní ọlọ́run kò ní kan omi ilé ògbéra sí àrùn abẹ́lọ́run èmi àti ẹ mọ́jà pòpò kẹjọ náà o bá mi ọ̀ràn o èmi ẹ̀ka di ẹlú ẹ̀ka rẹ̀ láti fi ní o wọn ni tí mo àrọ̀ yìí ẹni tó ń lọ bá ń sojú kòkòrò pé ìkẹjọ tá a yìí wọ́n ọ̀fẹ́ kọ́ bọ́ lọ́wọ́ orúkọ náà bá yìí làwọn bẹ̀rẹ̀ orúkọ àwọn tèmi adúgbòkọ náà bá yà ń yan ọlọ́wọ́ bá náà à ń gbé tóbi òun làwọn á mà lóhun nìkan òun là ń wá ní olùrànlọ́wọ́ òun lọ ń wá ní olùdáàbòbò mo bá rò yíro yé mi téèyàn rò tí padà wá di ìmúṣẹ téèyàn ṣe téèyàn padà wá di di olùfífinú ọlọ́run olùkọ́tọ́ ọlọ́run ọlọ́run kò lórí làwọn bọ́ sọ nípa rẹ̀ ń bẹ̀ àwọn àmọ̀ pé wọn nìkan náà ni ọlọ́run ọba lánàá lé ní lọ́la wọn náà lọ́mọdé ọlọ́run ọba lọ láéláé bákan náà làwọn àdájú ká náà wà mọ̀hámà ẹ̀rú ọlọ́run bá ní ṣe òṣìṣẹ́ rẹ̀ sí ní ṣe pẹ̀lú ìkẹ́ ìkẹ́ bá nẹ́bí yìí kọ́mọ bá wọn tó ádá rẹ̀ àti gbogbo àǹtẹ́bí dáadáa tẹ̀lé ìlànà rẹ̀ náà tó ti ṣe ògbìn àti àwọn ẹrú tẹ̀lé ọlọ́run ẹjá lọ ká ọlọ́run wa o kábẹ́rù ọlọ́run ọba ẹjá lọ mọ̀ yìí pé níbi ọba nìfọ̀kànbalẹ̀ wà wọ́n tó bá ó ní mo wàhálà yín kọ́ yín bọ̀ lọ́rùn onísìnkú ọ̀ tó ń túbọ̀ ìwọ náà ó ti ọ̀nà ìpè ìkẹ́kẹ́ ò lè ṣe ọ́ àbíjọ́ lọ́ba ní ìbẹ̀rẹ̀ náà ó ti ọ̀nà pé ìkẹ́kẹ́ ò lè bọ́ ọmọ lọ́wọ́ àbíjọ́ lọ́ba ní kò ní lọ́wọ́. ìkẹ́kẹ́ ò ti lè dáṣẹ̀ ọ lọ́wọ́ náà àbíjọ́ lọ́ba ní lójẹ́ ti ọ. ìbẹ̀rẹ̀ náà ló kò ní lójú tó ayé ẹ̀ nítorí pé kíni kò sí bẹ́ẹ̀ ọlọ́run nínú ẹ̀mí ẹ̀ gbogbo ẹni tó bẹ́ẹ̀ ní bọ́kàn balẹ̀ láyé àtijọ́ gbẹ́gbẹ́ àti àmọ̀ ìbẹ̀rẹ̀ wọn lè jáde mọ́ ọlọ́run bá lè sọ láǹtọ̀ fún wa yìí pé ẹ̀ rí àwọn olùbẹ̀rù ọlọ́run àwọn ni wọ́n ní bọ́kàn balẹ̀ kọ́dà tó bá ti jẹ́ gbẹ́gbẹ́ àti àmọ̀ àwọn olùbẹ̀rù àwọn èyíkéyìí akérèmọdò èyí tí ọlọ́wọ́ bá lè tọ́lá ń sọ fún ẹnu súra mi tó fi àwọn ìròyìn mẹ́rin kan ròyìn àwọn omi tí ó máa jáde ńbẹ̀ omi wàrà ẹ̀pẹ́ dúdú ti ẹ̀bí tẹ́sì wàrà ni ó máa rí omi ní ó máa jáde tẹ́sì ti ẹ̀bí oyin ni omi ó sì máa jáde ní tẹ́sì omi náà ni ṣùgbọ́n omi yẹn tí wọ́n fẹ́ sọ fún ọ yìí sáyẹ̀wò omi bọ́ọ̀ tó máa mu bù sọ́tọ̀ omi tí ọwọ́ ta bù sọ́tọ̀ kọ́ wá bu omi tébù wọ́tà náà sọ́tọ̀ kọ́ wá tẹ̀sí mẹ́tẹ̀ẹ̀ta ó rí i tó níyàtọ̀ àti kọ́ wá tí èsì lórí mẹ́tẹ̀ẹ̀ta tí mo sọ fún ọ yẹ ó níyàtọ̀ lẹ́nu omi tí ọwọ́ ta tó omi tí ọwọ́ ta ọ yàtọ̀ sí bọ́tù wọ́tà ọkàlẹ̀ náà pọ̀ lórí pé tí ọwọ́ ta mí náà bú ọwọ́ ta rí tí ọwọ́ ta wọn pè bú ọwọ́ ta ní omi ara ẹni náà lòmíràn sí ọmọ yín báwo náà lórí gẹ́gẹ́ báwo tó jẹ náà ní náà lórí náà ní lọ. ṣùgbọ́n bàbá wọn ti kú bá sí bí jíjí ọ̀rọ̀ ẹ̀ nìkan ọ̀nà wọ́n dàbí ní gómìnà kan ẹ̀ka náà sínú ẹ̀ tó ti fi ẹ̀ díẹ̀ fún un ilé tó ti tó sí láìlọ́ọ̀nù ó kálukú mú mi lọ lẹ́nu ọlọ́dàmẹ́jà dáìsàn ọlọ́sìnbó láti

ọlọ́run nípa àwọn olùdí ọmọ wà lálùjẹ́ náà wani wa ní tọ́wọ́ wá náà wọ́n mọ̀ sọ fún ọmọ ka àti ẹkún wọn o wọn pé ẹ wà pẹ̀lú àlàáfíà wà àlùjẹ́ pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ wà àlùjẹ́ láì sí ìnira kẹkẹ pẹ̀lú wà lẹ́ni balẹ̀ jẹ̀mọ́ àwọn ọlọ́run mi rẹ̀ ilé yọjẹ́ ìfẹ́ tí wọn náà bá ń fẹ́ eléyìí tẹ́lẹ̀ yọ jẹ́ ìtàn fún ọ̀rọ̀ rẹ kó lè pé mi tó parí rẹ sí òun làdí jẹ́nà tó ní bọ́kàn balẹ̀ lọ́fẹ́ ìwọ lọ́wọ́ bá ní o. Gbogbo tá à ń lé sí láyé tọ́nà bá lónìí lónìí o. Èyí tọ́nà bá ti lónìí ní ọ̀sẹ̀ ìdààmú lásán ní ọjà sí. Ìdààmú lásán òun ní ọjà sí. Tí wọ́n á ní tó wàá kúkú rẹ̀ kan bẹ̀rù ọlọ́wọ́n bá. Kò sí tọ́lọ́ ń Kọ̀ọ̀pá tọ́lọ́ ọ̀fẹ́ tì. Kò lè ní bọ́kàn balẹ̀ ayé àtàlùfíà rẹ̀ ń sọ̀rọ̀ ẹja lọ mọ̀ yìí pé àwọn àkókò kan tó tún lọ́lá ọwọ́ àfún ìmọ̀ wá bòógì síwájú ọlọ́run ọba ṣèkọ́tì ìmọ̀ wá bòógì síwájú ọlọ́run àwọn àkókò yìí èyí ó kù ní àlékún ọlá látọ̀dọ̀ ọlọ́run ọba fún ìwà bòógì ìfẹ́yìn wá tọ̀dọ̀ rẹ̀ àti sọ fún àwọn akáàkiri kúbà tó kọjá lùfẹ́ ní nínú àwọn àkókò náà ọ̀kan náà ni kété bẹ́ẹ̀ bá ti ti tẹ ọ̀rọ̀ ìyẹn kan tọ́nà ọba àlejò ọlápá ọlápẹ̀fẹ́ àgbè bọ́ba ti ń ṣe tán sọ̀rọ̀ àforíjì wọn di ọlọ́wọ́. ààrẹ Ramadan lọ sínú ọbẹ̀ sínú àbọ̀ sínú sani sọ̀rọ̀ àforíjì wọn di ọlọ́wọ́. inú ọ̀ranyàn káàkiri kírun sínú kẹ́yìn òun kírun fẹ́ ọ̀sálàmù báyìí sọ̀rọ̀ àforíjì wọn di ọlọ́wọ́. láti tó kún mẹ́ta sára níbi náà bá a lọ sí sára àgbà ìdáná yọ ọmọ rẹ̀ kẹ́yìn. àfẹ́fọ̀lọ́ àfẹ́fọ̀lọ́ sáà nílò ọkọ̀ wí náà nìyẹn. eléyìí fi hàn wá pé bá a ti ń ṣe iṣẹ́ ọ̀ràn ìyàkẹ́ tó lọ ń pa wá láti tán kátọrọ àforíjì lẹ́yìn ẹ̀ jàmá mùsùlùmí nínú àwọn àkókò tó tún lọ́lá téèyàn máa tọrọ àforíjì tọ́lọ́ ń máa tètè sábà àforíjì ni òun nígbà téèyàn bá kí irun lọ láti lẹ́yìn irun òru náà sílà òru téèyàn máa ń ṣe ṣáájú kílè tó mẹ́. téèyàn bá lè máa ṣe eléyìí náà eléyìí náà jẹ́ kan náà àkókò tó lọ́lá tọ́lọ̀ máa gba ìforíjì ẹ̀ ni ọlọ́run sọ wọn náà kúránì pé àwọn akẹ́ńdọ́ àwọn ẹni rẹ̀ àwọn tá a sọ yìí àsìkò díẹ̀ làwọn abí sùn lóru tó bá ti dàkókò tá a máa jẹ sàárì káàlì fájà yóò tó jáde wọn àwọn tá a sọ yìí wọ́n máa tọrọ àforíjì níwájú ọlọ́run bẹ́ẹ̀ sì ni àti kàní ìlú náà mẹ́tọ́ sọ fún wa àti kàní náà sẹ́yìn ẹni tó bá ti ní dédé ooru ọlọ́wọ́ bá lè sọ́lá káàlì fájà yóò tó jáde yóò máa sọ pé yóò sọ kàní sọ́nà ayé yóò máa sọ pé tá a lẹ́rù mi tọ́kẹ́ tọrọ àforíjì àkókò bàyẹn ni wọ́n wá jí lọ parí lọ́wọ́ tọrọ àforíjì wájú ọlọ́run sọ̀rọ̀ ẹ pé àdúrà tá a nẹ́ni sọ fún wa àbí àdúrà tó ṣe yẹn ó ti gbà nìyẹn torí kọ́nà ọ̀la àlè sọ láàrin etí kó omi kẹ́lẹ̀ kó wá ti kí ni o sọ fún òkú gbà á. bákan náà nínú ètò tuntun wọn bẹ́ẹ̀ àlè sọ fún wa nígbà àlè sọ àwọn ọ̀nà kéèyàn lè fi fọ́lọ́wọ́ èsù àti fi ìsí ayé lọ́tọ̀ọ́ tó sì lọ́tọ̀ọ́ ọ̀rọ̀ táwọn ẹni rẹ àwọn táwọn fẹ́ fọ́lọ́wọ́ èsù wọn kí wọ́n máa ń sọ ọlọ́ni tó ṣe pé àwọn a máa fẹ́ pé ọlọ́wọ́n bá lágbàgbọ́ forí bí àwọn wà kó sì tọ́ wa níbi tọ́bẹ́ bọ́ níbi ìrìn ìrìn ráyé ìsìnkú bá dùn náà lọ́pọ̀ nípa rẹ̀ o àwọn àkókò tó yẹ ti máa sábà wá séjù àwọn tá a sọ yìí òun náà làkókò òru làwọn ilé yìí máa ń ṣe tiwọn nígbà wọn bá ti nẹ́bílà lóòótá wà ní ìlú ọlọ́run aníkàtọ́ ti ọgbọ́n sì wá o kọ́ wa níbi ìyá náà o ọlọ́ní àwọn yìí àwọn ẹni tí wọ́n máa ń ṣe sùúrù lórí tọ́lá kàn wá wọ́n bá ìkọ́lọ́ náà ló mú wá wọ́n ti jólódodo pẹ̀lú ọlọ́run fún èsì ẹlẹ́tàn ẹ̀sìn wọn èsì tẹ̀tàn títí torí pé ìkẹ́kẹ́ tí wọ́n wá ẹ máa wo ẹlòmíì àsìkò tí bá ń wá ipò ẹ rí mọ́sálásí dáadáa tọ́wọ́ rẹ bá ti tẹ kò tán kò tá àyè má kàyí kò ní òjì ara àyè ní tọ́wọ́ àti wọ́n lọ fún fọ́lọ́ kò náà lọ́wọ́ rẹ dá. ipò tọ́wọ́ aráyè lọ mọ́sálásí tọ́wọ́ rẹ tó tẹ ó gbà tọ́wọ́ rẹ wá tẹ kò tó tẹ ráyè kí

àwọn tí kò ní fún wọn nìyẹn wọn láyé jòkó tì wọn ẹjọ́ ń rojọ́ ẹjọ́ ń rú gbogbo àwọn jákùjákùjẹ́ ẹjọ́ ń ṣe ṣùgbọ́n wá ní kò sí lórí kò sáàyè ni nítorí àtẹ́ǹdì sáwọn tèmi ọ̀rá yàtẹ́ǹdì sáwọn tèmi fún ọ̀rá yàtẹ́ǹdì sí tọ́lọ́run gbogbo láwọn tí wọ́n yìí ọlọ́run láwọn tá a sọ yìí àwọn ní òdodo pẹ̀lú ọlọ́run ìgbàgbọ́ wọn dúró dédé pẹ̀lú ọlọ́run ọ̀rọ̀ ẹni wọn dúró dédé òdodo ni iṣẹ́ wọn náà àwọn òṣèlú ti kárí mi lódodo ni ọlọ́ni àwọn táwí wọn àjọsìn fọ́lọ́ wọn nípa òdodo wọn aná nínú tí wọ́n ní lódodo àwọn táwa sọ yìí tọ́bátà òru ìdáàbí tó káàrì wọn àmọ́ bẹ̀rẹ̀ ọlọ́run ọlọ́run sọ yìí àwọn náà lẹni tí wọ́n fi o tí wọ́n bọ̀ lọ́wọ́ èsì láti bá àwọn àbájú sàlàyé fún wa pé àkókò wo ni lèyàn tó lè tọrọ àforíjì tọ́nà wọn pa ìtúsí ti bá àmì tọ́nà ni mo foríjì hàn òun náà nígbà tí yẹn bá ń da níbọ̀ ní àràbá abẹ́rẹ́ wọn gbogbo ẹni tó ti ṣe eléyìí mọ́ sílẹ̀ kan o gbogbo àwa táàtì ìwà ṣe táàtì ìṣe áàtì rárá ọlọ́run abẹ́ọ́ áàtì ti táàtì ṣe ọlọ́run dá kò fi ẹ̀fún wa áàtì ti táwa náà fi ṣe ọlọ́run kò fi ẹ̀fún bá pèsè fún ajẹ́mi gbogbo owó tó fi sẹ́yìn ẹni tí ọmọ ìwé ilé ìjọba dá bísínẹ́sì kan ìwé ilé ìjọba dá bísínẹ́sì kan bísínẹ́sì wo bísínẹ́sì wo bísínẹ́sì wo tó máa tẹ lọ́hùn lórí rẹ lẹ́yìn rẹ lẹ́yìn rẹ mbẹ̀ nítorí ọba tí lọ́kọ̀ kan tọba tí alẹ́ láyé ti tán nítorí ọba ti ṣe òun lóko ṣùgbọ́n àti ọba lọ mùsùlùmí ẹjẹ́ káwọn ọ̀rẹ́ kí wọ́n wá fi abẹ́ mọ́kà tó máa fi ṣe wàhálà ta lọ sọ fún ọ pé abẹ́ mọ́kà tẹ́lẹ̀ ní kó o balẹ̀ lórí tẹ́lẹ̀ ní kó o balẹ̀ lórí àbí èyí kí lẹ́nu òwe lè sẹ́sìn àníkọ́ lọ sí lọ́wọ́ ọba á ẹ̀sìn ìsìtọ́

ìwọ́n tó lágbára tó kọ́lé mẹ́rin márùn-ún tí wọ́n ní àti nǹkan tó sí lágbára rẹ̀ ni. eléyìí ni tẹ̀lé àbúrò àwọn ẹ̀ṣẹ́ káàbò tòlú ẹ̀ṣẹ́ káàbò tó kàn o ọ̀rọ̀ á sì ṣe nàmbà fẹ́ o ọ̀rọ̀ ẹ̀yẹ ní o ìjọ ọ̀rọ̀ ẹ̀yẹ rẹ̀ tọ́lọ̀ kan kó mọ̀ ju wípé tó o lówó tó lè bí ọ lọ táwọn ará ilé rẹ̀ ò ní máa tọrọ jẹ kó tó dé síjọ́nà yà á jì nìyẹn tí wọn ọ̀rọ̀ yẹn ní àjò ọlọ́run ajé ká mọ̀ yìí pé nínú àwọn oríire tí ń òun ni sódà tẹ́ bá ń da nípọ̀ láràfá àkókò yẹn ọlọ́run bá lè sọ́ra ta àkókò tí ẹ ní pọ̀ àwọn opportunity wọn àti èmi wọn kó bàtà bàtà lọ òwò tó ń lọ rà ní tó ń lọ rà ní ọ̀pọ̀lọpọ̀ tí lọ rà ní àì rẹ̀ lẹ́yìn tó aláwọ̀ jẹ̀dá tó lẹ́yìn jẹ̀dá. wọ́n tó bá ń ṣe àìsàn tó ti yẹ kó o ṣe wà láàrin ló mú lọ. ọwọ́ ń ṣe àìsàn tó ti yẹ kó o ṣe tó ọba dé kọ̀ sẹ́yìn àti àtúntò ṣe déédéé rẹ̀ tọ́lọ́ wọ́n ti kọ́ tó ti kó mọ́ láàrin jẹ́nà lọ. èyí ló wá kọ́ lọ́ bóbi láàrin jẹ́nà tó pọ̀ lójú wọn náà mọ fáàdù tó abẹ́ fún àwọn ilé ńláńlá wọn náà mọ ẹgbẹ́ ọmọ náà pé ah ìlú ilé báyìí owó báyìí la fẹ́ náà sí gbogbo tó àìkọ́ náà ti yẹ fẹ́ẹ̀kì ní nínú àdìjẹ́ náà èló wà lọ́fẹ́ mú lọ́mọ́tà èló lọ́fẹ́ fi kọ́ ìgboro àwọn lẹ́tà fẹ́ yìí pọ̀fẹ́ kọ́lé ńláńlá tí ó jọjú dáadáa lẹ́ni nísìn lékè bí ikú ọ̀nà ọkọ̀ níbi fọ́tí mílíọ̀n lọ́wọ́ ni àbí bẹ́ẹ̀ lọ ilé kọ́ jọjú o kódà bíi fifty million jù bẹ́ẹ̀ lọ ni èló wọn bí lọ àjì tààtọ̀ gbogbo sáà bí lọ àjì náà lè fífi ten million náà lọ oṣù rẹ̀ fi ra àlìjẹ́ náà àkọ́kọ́ náà ọ̀ràn ẹni ọlọ́run ṣe ó nwa wá na àjẹ́nà torí ìdílé ìjàmá mùsùlùmí ẹgbẹ́jà ọmọ kò kékeré ọ̀rọ̀ á jọ nínú oore bẹ̀ òun ni nígbà tí wọ́n bá ń darí bọ̀ lálàbá kéèyàn kọ́ láforíjì nínú àkókò tọ́lọ́ máa gba àforíjì ẹni ọlọ́run lọ́kọ̀ọ́ da bá òun a bá parí ìjòkó kan tá a sì na mbẹ nínú ẹ̀kọ́ ìsìláàmù lélẹ́yìn ẹjẹ́ àmọ́ á àjòkó à ń sọ̀rọ̀ kan àwọn abẹ́ parí ẹ̀ kọ́dà kọ́ aláwùjọ táwọn mùsùlùmí ò sí mẹ́tọ́ parí pọ̀ bẹ́ẹ̀ lè ṣe lápẹ́wọ́ kálukó ṣe dìde tọrọ nígbà bá dìde kú kódà ó tó gbólóhùn tó wá àṣẹ múlùkọ wa tó wulẹ̀. ìrọ̀lọ́wọ́ bá o mímọ́ rẹ o adúpẹ́ o àgbà fún wọn o àwọn ọlọ́lá polisi àti ṣe tó àwọn àti wọn fẹ́rọ̀ rẹ. eléyìí jẹ́ kan náà àdéhùn sí àdéhùn àbá wa abdullahi ibn umar abúlé àti gbà wá tó ti wà nínú súná nínú dáì lọ́wọ́ bá àdéhùn ọlá kọ́ra ẹni fún wọn. bákan náà inú àkókò tí a kọ́ náà polisi níwájúwájú ọlọ́gbọ́n ti máa ń kà á òun náà ni ìgbà tí ìṣẹ̀mí ayé ẹni bá ń tán lọ téèyàn ń kú lọ eléyìí bóòlù yẹn tẹ́lẹ̀ mà kó ń kú lọ bóòlù yẹn tẹ́lẹ̀ mà àkọ́kọ́ náà mùsùlùmí náà gbọ́dọ̀ máa retí kú ní ẹni táì ó bẹ̀rẹ̀ pé ajẹ́kùkú wà láàmọ̀tọ́rọ̀ àforíjì tó àjọ náà ẹlẹ́ẹ̀kejì àwọn àkókò kan wá ń bẹ tó ṣe pé bí ẹ bá wò ó èyí ló fi pé òun ti ń kọjú orí òun ti ń bọ́ ti ń bọ́ sókè kódà tábọ̀ wípé tó kù tó ń lò ẹ́sìlá ló kù tó ń lò wọ́n tó bá istigbar mẹjọ kọ ní òbítí ayé rẹ̀ máa tọrọ àforíjì lọ́pọ̀lọpọ̀ àbẹ́ni tó wà lórí ara ìkan tó lágbára tó ń náwó pẹ́tọ̀ àwọn èèyàn ti fẹ́ jákàn ìpé tó lè lálàáfíà ṣùgbọ́n làákà ìsìnkú lórí ẹ̀ kọ́ máa kọ̀ láwọn àforíjì síwájú ọlọ́run máa kọ̀ ní àforíjì síwájú ọlọ́run tó ń pélé yìí ọlọ́run bá àlejò lánàá sọ fà nẹ́bí rẹ̀ nígbà tákùkọ ìkú ànẹ́bí ń sọ ọlọ́ọ̀bá ìlẹ́gbẹ̀ ọlá ní nígbà táwọn ti ọlọ́ọ̀bá bá dé tí wọ́n sì fún wọn nígbà láyà tí wọ́n mọ́kà tí wọ́n sílẹ̀kùn mọ́kà tí wọ́n mọ́kà tí wọ́n ti dánlò olúwọ̀ rẹ̀ tẹ́lẹ̀ tí wọ́n ti jọ wọlé nílọ́rùn á máa láwọn ẹ̀ tí wọ́n wọ nọ́ọ̀sì níjọ níjọ tó bá ti wá rí bẹ́ẹ̀ máa sàmọ̀mọ́ fọlọ́wọ́ba rẹ̀ kọ́ ọmọdé tó fọlọ́wọ́ba kò sì mọ̀ wá borí ti síwájú ọlọ́wọ́ba rẹ̀ ọlọ́wọ́ba rẹ̀ bá túnmọ̀ bá túnmọ̀ bá ìdílé o túnmọ̀ bá túnmọ̀ ìdá. jẹ̀mọ́ mùsùlùmí ẹ̀rí kọ́lọ́wọ́ba ilé kí ọlá ó sọ ìsílẹ̀kùn mọ́kà àti wọnú láwọn àwọn èèyàn nínú ẹ̀sìn níjọ níjọ ó sọ níbi ó sì yẹ kámọ̀ yìí pé àpẹẹrẹ ní wípé ọjọ́ kọ́ àlẹ́ mi fún ọ bákan náà ọwọ́ apá alábẹ́gbà náà ètò kọ́kọ́ láborí ní ìwájú wájú wọn lọ tó bá lọ jẹ́ sí pé báyìí ní ìdòtí ànẹ́bí tó bàbá kú

wọ́n bá ti sìnkú alùpùpù àbá abdullahi ibùn umar bákan náà wọ́n ní àwa a máa kà ní ìjókòó tà ní ìgbàwà àlejò ó sì máa di afẹ́kùnlọ́ afẹ́kùnlọ́ tá a bá wá ń kà lé ní ni a sì kà á wípé àlejò ó sì ní ọgọ́rùn-ún kó tó ń di lórí gbogbo yẹn àlejò àti ọgọ́rùn-ún kó tó ń di lórí gbogbo yẹn pẹ̀lú gbọ́dọ̀ tá a lè sì máa bí wíjù àlejò àmì ilé ọlọ́wọ́ bá mi ò foríkì mi ò gbàdúgbò bá mi ò wọ́n lọ́ba tó ọmọ bá ni nǹkan tá a nẹ́bi sọ fún wa wá lẹ́kọ̀ọ́ sẹ́lá sí máa wí àdìsí ní tún wá fún wa ó láàánú ìmọ̀ sọ fún wa pé oríire o oríire o ìdùnnú o àṣeyọrí ọwọ́ apá nínú ìwé rẹ̀ tí wọ́n kọ́ lẹ̀ síbẹ̀ wípé ẹni tí máa sọ̀rọ̀ àforíjì lọ́pọ̀lọpọ̀ ni abẹ́rẹ́ ọba àdìsọ́lá ọba kọ́kọ́ àwọn ẹ̀sìn náà tó náà wà àdìsọ́lá foríjì allahumma zikira nakobla nọ́ọ̀tù wà alhamdulilayi nọ́ọ̀tù wà á dọ̀là hakọ̀ wọ́n tó tọ́nà síbáyà. لله وحدا ثم الصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه ومن والاه أما بعد فيا عباد الله اعلموا أن الاستغفار معناه طلب المغفرة من الله بماوي الذنوب وكفارته والستر للقيود ولا بد أن يصحبه إخلاء وابتعاد عن الذنوب والمعاصي وأما الذي يقول حدثه الله باللسان وهو مكين ولا يؤاخذ بأقواله فهو كذاب لا ينفعه استغفار قال الهذيل بن إياض رضي الله عنه استغفار للعكلاء توبة الكذابين وقال آخر استغفار ما ذنب يحتاج إلى استغفار يعني أن من كفر ولم يترك المعصية فاستغفاره ذنب يحتاج إلى استغفار فلندعو إلى حقيقة الاستكبار لئلا نكون من الكذابين الذين يستكبرون بألسنتهم وهم مقيمون على معاصيهم عباد الله اعلموا أن هناك ألفاظ الاستكبار وردت النبي صلى الله عليه وسلم ينبغي للمسلم أن يقول آمنها قوله صلى الله عليه وسلم في حديث عبد الله بن عمر رضي الله عنه أنه قال رب اغفر لي واتب علي إنك أنت التواب الرحيم ومنها قوله صلى الله عليه وسلم استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه ومنها ما سماه النبي صلى الله عليه وسلم سيد الاستغفار ان يقول العبد اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا أبكي وانا الك ووالك واستطعت اعوذ بك من شر ما صنعت ابو لك بنعمتك علي وابو بذنبك غفرت فانه لا يغفر الذنوب الا انت من قال آمنا أن آل موقنا بها فمات من يومه قبل أن يمسي قبل أن يمسي فهو من آل الجنة ومن قال آمنا الليل فهو موقن بها فمات قبل أن يمسي فهو من آل الجنة أخرج الإمام البخاري قال تعالى وسارعوا إلى مغفرة من ربكم وجنة الأرض والسماوات والأرض عدة للمتقين هذا هو قول الله وقصده أترى عليكم جيد وقال النبي صلى الله عليه وسلم ẹ̀yẹ ló ti ọlọ́run ẹjá lọ mọ̀ yí pé ìwà polúkì síwájú ọlọ́run òun náà ni ìsojúkòkòrò látọ̀dọ̀ ọlọ́run ọba kó lè bá wa pa àwọn ẹ̀bẹ̀ wa rẹ́ tọ́wọ́ wá rí báwọn ọ̀wá ń tàbí mọ́ níbi irúfẹ́ tí wọ́n tọ́ ọba ẹ̀bẹ̀ rẹ̀ rẹ́ orúkọ òun náà yóò yọra rẹ̀ kó dá kó di àwọn ẹ̀bẹ̀ yẹn lọ́pọ̀ àwọn ẹ̀bẹ̀ tó ń tẹ̀sí kò ní ṣe wọ́n yóò ẹ̀wà rẹ̀ ń tí kó tún yẹ kókó kó tún tẹ̀síwájú ní ìwà ẹ̀fẹ̀ ó tún tẹ ọlọ́wọ́ bá nílé mẹ́lẹ́mẹ́ gbogbo ọ̀gá irọ́ pípa òbílẹ̀ ó sì lọ́wọ́ sọ̀rọ̀ àforíjì iná ṣíṣe òbílẹ̀ ó lọ́wọ́ sọ̀rọ̀ àforíjì ìyẹn ọmọ làkejì jẹ́ òbílẹ̀ ó lọ́wọ́ sọ̀rọ̀ àforíjì gbogbo irú ìwà àforíjì báyìí irú ìwà àforíjì eléyìí ìwà àforíjì òkùrọ̀ ni o tó jẹ́ pé ìfìdí bá wọlé tó ń títẹ́ ìgbà rẹ̀ ó mú láti bí kó sì gùn dé ìgbòlà kọ pé kí ló ti ń ṣe àwa ẹ̀rí à àlejò sọ ọ̀rọ̀ ẹ̀wọ̀n lórí ní àtẹ̀kùnlẹ̀ aláṣẹ ṣùgbọ́n tòun ti bẹ́ẹ̀ tí bá tún ti tẹ̀síwá àwọn olè báyìí ìdí ìyapa àti ọlọ́run ń lọ ìdí tọ́lọ́jà mọ́ṣe náà ń lọ ìsìnkì bá rẹ̀ yóò lè wúlò bò ọ̀kan náà wá sáájú dáadáa àbáwá kúdẹ́ ìkọlọ́ba ẹni tí wọ́n ní ìsìnkì bá rẹ̀

ìrẹ́lọ́wọ́ polisi ní gbatúkúbà ní ọ̀pọ̀lọpọ̀ tó ọ̀rọ̀ gbatúkúbà tó tún máa tààmì ẹni nínú rẹ̀ náà ni ìrọ̀lọ́run agbẹ̀mọ́ lọ ẹlẹ́dì láìláìláhùwà ìrọ̀lọ́run ọwọ́ alátorí ni ọba tí ó sí wẹ̀ wàá na abdùkà ẹrú rẹ lè mí sè wàá na ara àdìkà lórí àdéhùn rẹ mọ wa wàá àdùkà àti ìtajọ sọ papọ̀ ìrẹ́ ọlọ́wọ́ bá mọ́tà bá àtúntò ti lágbára mo o kí làdéhùn wa olùkọ́ àmà ń sin àní ìgbàpá àti ọlọ́wọ́ òun náà wá ń jẹ́ wa rẹ̀ pẹ́tọ̀ lórí àdéhùn náà mọ́ wa o tí mo ti lágbára mo yìí o ìrẹ́ àwọn ìtọ́ wá já burú mo ti pé ọlọ́run foríkì níbẹ̀ o mo wà sọ́nà ẹ̀sọ́ níbẹ̀ o àbúrò lákàbìlì mọ́tíkà aláìyà àwọn àdẹ̀rà rẹ̀ tó ṣe fún mọ jẹ́wọ́ dẹ̀rà náà o wà àbúrò fi dẹ́mbì bákan náà mo tún jẹ́wọ́ ẹ̀fẹ́ lẹ́sẹ̀ ní o ní foríkì ní o fàyí náà tó àrẹ́bí ni ẹ̀tọ́ wá ń sọ ọlọ́sàn-án tó ti sọ ọ́sẹ̀ tẹ̀lé tọ́bẹ̀ ikú níjọ́ náà kí lè tó tú àrẹ́bí ni irú ẹni bẹ́ẹ̀ ọmọ àlùjànnà ni ẹni ọba wá sọ lóru ṣáájú kí lè tó mẹ́ ọwá jáde láyé àrẹ́bí ni ọmọ àlùjànnà ni àrísìmẹ́nu tí wàá bá wà náà bọ̀ rí torí ìdílé lọ́rọ̀ ti sọ fún wa pé ẹ máa ta lápá ń ṣe lọ síbi ìwákòó ti àlìjẹ́nà tó wọ́n fi sí àlìjẹ́nà fífẹ́ rẹ̀ tí sọ́mà ti fẹ̀ lọ́fẹ̀ tó lílẹ̀ ti fẹ̀ náà lọ́fẹ̀ tó òun ti tọ́jú ẹ̀ kalẹ̀ dèbò pẹ̀lú apáyọ̀ wọ ọlọ́run ọba tí wọ́n borí ìjọba jù ọlọ́run اللهم اجعلنا من المكبرين اللهم اجعلنا من التوابين اللهم اجعلنا من المكبرين واجعلنا من التوابين اللهم انصر الإسلام والمسلمين ودمر الشرك والمشركين اللهم انصرنا ولا تنصر علينا اللهم انصرنا ولا تنصر علينا اللهم استمر ببرامتك اللهم استمر ببرامتك اللهم نسألك لدولتنا دولة نيجيريا آمنا في هذه الدولة اللهم امنا في دولة دولة نيجيريا وامنا في ولاياتنا ولاية كل وجميع ولايات هذه الدولة برحمتك يا ارحم الراحمين اللهم آمنا في بلدنا بلد أسوة مجاورها برامتك يا أرحم الرحيم اللهم آمنا في قربتنا اللهم آمنا في هجرتنا اللهم آمنا في بيتنا اللهم آمنا في أسرتنا نسألك اللهم العافية لا تزادر الكقمة نسألك اللهم العافية لا تزادر الكقمة برامتك يا أرحم الرحيم اللهم اجعل أمواتنا وات المسلمين في مشارق الأرض ودارها برامتك يا أرحم الرحيم اللهم أعز أئمتنا أئمة المسلمين اللهم أعز أئمتنا أئمة المسلمين برحمتك يا أرحم الراحمين برحمتك يا أرحم الراحمين اللهم ربنا هب لنا من أزواجنا وذرياتنا كل أعين واجعلنا للمتقين إماما اللهم ربنا آتنا من لدنك رحمة وهب من يامرنا رشدا اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار صلى الله على نبينا محمد وعلى آله وصحبه وسلم لا صلاة